ó jẹ́ àkókò fún àwọn agbábọ́ọ̀lù ọ̀hún láti ṣe àfihàn bí wọ́n ṣe mọ̀ ọ́ gbá tó bí àwọn olùwòran ṣe jẹ ìgbádùn nínú ìṣíde eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ti ẹlẹ́ẹ̀kẹrin irú rẹ̀ ti Swan Valley Jet Security Cup èyí tí ó wáyé ní pápá ìṣeré ti MKO Abiola lábẹ́òkúta ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti panápaná ìyẹn fire service ni wọ́n gbo ewúro sí ẹlẹgbẹ́ wọn ti ẹgbẹ́ agbábọ́ọ̀lù FRSC lójú pẹ̀lú àmì ayò mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpele àkọ́kọ́ ni wọ́n ti gbá ọ̀kan wọlé kí wọ́n tó fi márùn-ún lé e ní àfarabara láti lè borí pẹ̀lú àmì ayò mẹ́fà sí òdo nínú ìdíje keje láàrin ẹgbẹ́ agbábọ́ọ̀lù Trace àti ti NSCDC ni ó wá sí ọ̀mì pẹ̀lú àmì ayò méjì méjì nígbàtí ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Trace tí wọ́n kọ́kọ́ gbá àwọn wọlé pẹ̀lú alágbèégbásílẹ̀ nígbà tí ẹ̀kọ́ ti NSCDC náà bá wọn dọ́gba nígbà tí àwọn náà gbé bọ́ọ̀lù kalẹ̀ láti gbá wọlé ikọ̀ ti Trace ni ó gbá èkejì wọlé tí wọ́n rò pé àwọn ti fẹ́ borí kí ikọ̀ ti NSCDC tó fi ẹlẹ́ẹ̀kejì sí tí ó sì di ọ̀mì ayò méjì méjì nínú ìdíje tí ó kẹta tí ó sì kẹ́yìn ní ọjọ́ kìíní ìdíje náà ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti custom ni wọ́n fi àmì ayò méjì wọlé kí ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Nigerian Police tó gba méjèèjì wọlé padà ní ẹ̀yìn òrẹ́yìn àwọn méjèèjì gbá ọ̀mì ayò mẹ́ta mẹ́ta. púpọ̀ ni wọ́n sì ti wá tẹra mọ́ eré dáadáa wọ́n ti ń ṣe aṣáìsì dáadáa yàtọ̀ sí ìgbà kan tó yẹ kó tán ká ṣe play láàrin ìṣẹ́jú àná àwọn aṣojú ṣúkẹ́ṣúkẹ́ ni àmọ́ sì wọ́n sì ń gbá bọ́ọ̀lù dáadáa okun tó da ìmí ti wà láàrin ra wọn ó lè sọmọ ayé kí ni àǹfààní tó sọ wà ní ìdíje ni kó máa ń àlàáfíà tó lọ́pọ̀lọpọ̀ kó dé bá wọn torí pé kí ni àwọn nǹkan tó lè fa àìsàn sára wọn gbogbo ẹ̀ ni wọ́n máa sùn dànù pẹ̀lú àágùn so inú wa dùn gan. irú eléyìí tó ń ṣe ń sìn eléyìí máa fi yé wa pé láti fi àyè lẹ̀ fún ìfọwọ́sowọ́pọ̀ tó ti wà láàrin àwọn Eh, security agency látún ti di pé wọ́n di kan náà ni tábàwò ńgbà tó ń gbá bọ́ọ̀lù rẹ rí pé n tó ń pè ní maturity wà nínú ẹ̀ àti pé àwọn tó ń gbá bọ́ọ̀lù yẹn náà eh, ẹ rí pé gbogbo ṣe jọ ń ṣe síra wọn wọ́n ń fìfẹ́ wọn síra wọn tí eléyìí bá lè máa lọ bẹ́ẹ̀ á jẹ́ nǹkan tó dáa. ìdíje náà yóò bẹ̀rẹ̀ nígbà tí ìpele kejì yóò wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún yìí lẹ́kọ̀ọ́ àgbọ̀dẹ ló ti ń jábẹ́ ròyìn.